وتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد صلى الله سبحانه وتعالى إلى يوم الدين ọlọ́wọ́ ọba ló dá omi ènìyàn sílẹ̀. nígbà tó lọ́wọ́ dá àwọn ọ̀sán tí ó lè jẹ́ dápa gbé ayé náà pẹ̀lú ìrọ̀ ọba ó sínú ayé wa ọmọ ènìyàn kó máa jẹun ìta ma jẹ́ olúwà nípo sílẹ̀. ọjọ́ ilẹ̀ yọ́ bùkátà sí kó máa mú nǹkan dá máa mú ọlọ́wọ̀n bá wá kó sílẹ̀. ọmọ ilẹ̀ yọ́ bùkátà sí ká mú wọ́ṣọ́ ọ̀nà wo láàmà gbàbí bí aṣọ́wọ̀ ìta máa lò èròjà rẹ̀ ọlọ́wọ̀n bá kó sílẹ̀. ọmọ ilẹ̀ yọ́ bùkátà sí atẹ́gùn àlàáfíà tí ó mọ tutù atẹ́gùn ibi ó ṣe máa àwọn àkókò tí ó ṣe máa fẹ́ ọlọ́wọ̀n bá kó sílẹ̀. ọmọ ènìyàn bùkátà sí oòrùn àti ìgbóná oòrùn àti yìtì oòrùn òun náà ní tí ṣe ní ọ̀rọ̀ adama ní ṣe pẹ̀lú ètò bá tún gbé náà tún gbé ilẹ̀ adama subhanahu wa ta'ala ṣe fún ọmọ adama lórí náà ní ní náà ní ìdẹ̀kùn bá ní kí tó máa rọ tí ọmọ Ojo àtàmà òjò Ojo yẹ òjò lè máa rọ nígbà míì ó lè mọ́ sí ọmọ ànábí adámà lọ́rùn inú tí wá lè mọ́ dùn ara wá lè mọ́ ìyá láwọn pé òjò tí rọ̀ yìí òjò yóò jẹ́ ajáde òjò yóò jẹ́ ti òjò yóò ma pàwà òjò yìí mọ̀ pọ̀ omi tọ́mà lẹ́bí adára ní ìrònú dáadáa ni a mọ̀kí alìmọ́tọ̀rù ní ìmọ́tọ̀mìn anìhùnmí láìfin arm òjò táwọn yẹ ìdẹ̀kùta ní nínú àwọn ìdẹ̀rọ ọlọ́run ọba tó ṣe sí orí ilẹ̀ ṣe kan kódà kó jẹ́ ìlú tí wọ́n àti ní ìkan tí lópin ti lè máa jáde gbogbo orúgbú bẹ́ẹ̀ wọ́n máa mọ ìnira nì wọ́n máa pariwo nì ya ènìyàn bá ti ń kú oná ni àwọn ẹranko wọn náà máa kú àwọn orúgbìn wọn gò ní dìde àwọn akálùmọ́nì wọn náà kò ní máa lọ dáadáa ilẹ̀ ti kó máa lọ ìgbésí ayé ò ní rọrùn nítorí pé ìta fi òjò ṣe lórí àbí ni a nù ọmọ ìlà ìjẹ̀kùn ọlọ́wọ́ bá tó tóbi

òun lásọ pé ìlú tí ò bá ti lè rómi wàhálà àmàtẹ́ bá wọn ni ìdàmú àmàtẹ́ bá wọn ni kódà nínú ẹ̀sìn ìsìláàmù wọn tá ń ṣe bílù kan bá lè máa fẹ́ tí ó dùn rọ́mẹ́ ẹ̀sìn gbà wọ́n yẹ̀dú pàtẹ́wọ̀ ọlọ́run ti pé bá wọn nìyẹn wọ́n gbọ́dọ̀ wá bẹ ọlọ́run ọba wọ́n gbọ́dọ̀ wá ọlọ́run ọba fẹ́ jí rẹ̀ sí kan wá bẹ ọlọ́run pé àwọn ní ìdìbò tó rọ̀ islam ìran ìrun kíkì kan bẹ à ń pè ní sọlátùl istisqa sọ́látú alẹ́ṣìṣà ìtumọ̀ ilé ni pé irun táa mọ́ kanlẹ̀ kanlẹ̀ kí kò sí nǹkan méjì tàà fẹ́ torí ẹ̀kí kò sá ní ẹ̀ méjì ti ń bẹ lábẹ́rẹ̀ kò sí dáa sí irun náà wá kọjá pé alẹ́ṣìṣà adẹ́bí pé ọlọ́sí olúwa òjò mọ̀ ọ̀rọ̀ nílùú wà yìí ọlọ́run dákun wá rọ ìlànà tí ma ń yàtọ̀ ní lójá yá nígbà Muhammad sallallahu alaihi wasallam nígbà tí ó tòrọ annabi kanlẹ̀kanlẹ̀ ó kí sọ láti lè ṣùsùpá kódà ní ọlọ́dọ́ta annabi bí kí tó wá bí súnnà tàbí mọ̀ kí lónìí ó ní pé jọ náà aṣọ tá annabi wọ̀ annabi ní aṣọ náà lójú padà ìtumọ̀ rẹ̀ ní pé bá kí sọ láti lè ṣùsùpá ẹwù òdì òun làáwọ̀ ipa abẹ́ fẹ́ náà pé tó olúwa ti mọ̀ bá ṣẹwọ́ lọ́wọ́ bá láti fún wa lọ́pọ̀lọpọ̀ gbà bá lọ́ríbá ilé kíṣọ láti lè ṣe sáà ànábí ò ní sí ìkú òní orí pápá tọ́tí lọ lè kí ìrún náà jọ́nà tí ó bímọ ti kí òjò ṣùgbọ́n kalùmọ̀ pé tó ń pè ní òjò ìjẹ̀pọ̀ náà Allah subhanahu wa ta'ala ni lóní àárọ̀ iná ìlú Saudi Arabia ní Makka ní wọ́n wá jẹ́ àlùkímbà wọn wọ́n kọ́ sójú ó wá bẹ̀rẹ̀ nábílá ìyẹn kí lọ́rẹ́ kí wọ́n fẹ́ kí sọ̀láàtì ìsìská ìrọ̀pá abẹ́fẹ́ lọ́wọ́ òtù kí ó wá sí ní ìlànà bá ṣe mọ́ ń dá láti mọ̀ kí ìrùn iná ilé ìjá ṣe òtò rírọ̀ yìí ìjẹkùn ní látọ̀dọ̀ lọ́wọ́ bá nínú ẹ̀kọ́ tàà fi mọ́ ń a sì ní fi mọ́mọ́ ìjòjò ní gbọ́lọ̀ náà ni ká mọ́ sọ wípé Allahumma sayyiban nafi'a Allahumma sayyiban nafi'a Allahumma sayyiban nafi'a bàbá sì sọ sọ́ọ̀tì ní ìbísí kò sí láì fi mẹ́ bá ní Allahumma sayyiban nafi'a Allahumma sayyiban nafi'a Allahumma sayyiban nafi'a ìtumọ̀ rẹ̀ tó olúwa wọ́wọ́

nígbà tó bá rọ̀rọ̀ tí ó dá irú ó tirelé olùrùbá náà mọ́ pè ní àrọ̀rọ̀ dá òjò tí ó rọ̀rọ̀ yóò wá rọ̀ tó bí pé omi ó mọ àgbàrá mọ ya ilé ọmọ owó òpó ọmọ owó iná ó mọ omi àwọn èèyàn lọ bó bá ti ti báyìí di òjò àtẹ́wò

kama mọ́ wá pò ṣe kama mọ́ tẹ́tẹ̀ mẹ́lẹ̀ ká mọ́ sọ̀rọ̀ kọ́ rẹ̀ lẹ́nu yóò tó yí túnjẹ́ nìyẹn àtúnú lè jáde ìjẹ́pọ̀ ọlọ́wọ́ ní olúwa mi ní fi sàmà ìrísí gbogbo wà máa tó àdó sọ́mà jẹ́ ìwò yẹn arísìkí ní ìgbẹ̀lúwà torí pé kan onye múrùkùn jáde ata à ń gbogbo ń jẹ ríta ń irúgbìn tí jáde láti inú ilẹ̀ yìí rọ̀ òun náà ní jẹ́ kí ilẹ̀ yìí kó lè bá àtílẹ̀ ọlọ́ràá tó fi mú àwọn irúgbìn jáde ló jẹ́ tí òjò bá ti dé gẹ́gẹ́ bí mùsùlùmí òdodo má máa sọ ọ̀rọ̀ kọrọ̀ má tó wá jẹ́ aláìmọ́ tí ń ṣe nínú o tí ó rùn pa etí náà ló máa padà pa ọ̀tọ̀ ni kójò rọ̀ àwọn náà lè jáde lé ọ̀fẹ́ jẹ́ kójò pa ọ́ kí ní bẹ́ẹ̀ ni kójò pa ẹ́ kí ní bẹ́ẹ̀ ni kójò pa ọ́ ìwọ́ṣẹ́ ìyọ ni ṣe bí yọ̀ lómi ògbọ́dọ̀ tí ó ó rò pa ọ́ ọ̀

الحمد لله والصلاة والسلام على رسول الله وآله ومن والاه اتبع هداه إلى يوم نلقاه بعد شريعة الإسلام ẹ̀sìn tó wá considerate islam afẹ́ ìmọ̀rìmọ̀ ẹ̀sìn yí pẹ́rẹ́pẹ́rẹ́ pẹ́rẹ́ olúwa àmúṣọ́ tí ó gbẹ̀mọ́ náà lọ́pàá ó ní wà mẹ́jà ánà àlẹ́kùn fi dí pinhaj ó ní tí ó dàbí ìlera bí ti lẹ́wọ́ kékeré ma àti sínú ẹ̀sìn ìfún yìí ìjẹ́ ẹ̀mọ̀ pé níjọ́ tí ó tó bá rọ̀ tójò náà wá pọ̀ ìsìláàmù ṣe àwọn ìdẹ̀kù kan fún gbogbo ẹni tó bá mú kí ìdẹ̀kù àkọ́kọ́ gbogbo tó tí ó tó bá fi rọ̀ òjò náà wá pọ̀ ó pọ̀ tó tutù lẹ́rẹ̀ lẹ́yìn àbá koríbọ̀ ta ní kéyàn koríbọ̀ lẹ́sàn kí sí koríbọ̀ ọrú rẹ̀ ó lè fa ìsìn ó lè fa ibà ó lè fa malaria ìsìláàmù ní ìwé ẹni yẹn wọ́n koríbọ̀ rú òjò bẹ́ẹ̀ àwọn agbé ẹ̀kọ́ láti ọ̀dọ̀ ẹni tó fẹ́ pè tí a tún gbàtà bá ń pè rún ìdámọ́wí mẹ́rin hajjá hálà sọ́lá ó yẹ bá hayya ala salah ó yẹ mọ́ bọ̀ wá kírun hayya ala salah ó yẹ wá sórí rẹ̀ hayya ala salah ó yẹ wá sórí rẹ̀ wọ́n ní yóò tí ó tó bá rọ̀ tó tó náà pọ̀ tó lè mú ìnira dájú wọ́n lẹ́ni tí ó bá pè lóúnjọ́ náà gbólóhùn kan ni kó fi pè nù yẹn kó tàbí kó ní asọ́láàbò fẹ́wé hàt àbí kó ní sọ́lú bí ibú ní òtìkò ìjẹ́ mọ̀túnmọ̀ gbónú ìtumọ̀ rẹ̀ ní pé gbogbo ẹ̀yin mùsùlùmí jẹ́ tọ́ta pẹ̀lú yóò sọ́lú bí ibú ní òtìkò oníkálukú ní ẹ̀tọ́ kó ń lè ní ẹmọ́ kírù oníkálukú ní ẹ̀tọ́ kó ń lè ní ẹmọ́ kírù oníkálukú ní ẹ̀tọ́ kó ń lè ní ẹmọ́ kírù èrùn jọ́nà èyí táwọn èèyàn wà mọ́ kẹsẹ̀ pẹ̀lú àgbàrá tí wọ́n ma kọrí wọn mọ́jò tí wọ́n sì mọ́sálásí tí wọ́n ma sàn kéyí ó ma sàn kéyí ó ma sàn tó tún tó ma mú aláàrin ẹ̀ṣọ́ fún ẹgbẹ́ láti oòrùn nínú ilé ọ̀ ẹ̀sìn wà yìí ẹ̀rùn kẹ́rìkẹ́ wá ní ìsìláàbù ní ìhun lára ó gbọ́ Yorùbá ẹ̀sìn yíó mú ìdẹ̀kùn dání pé gbogbo àwọn tó bá gbà ní ẹ̀yìn lẹ́yìn ti wá ẹ̀dúó ẹmọ́ pàtàkì ẹgbẹ́ ọ̀rọ̀ ìfà afẹ́ iná níbẹ̀ kò tún ní dákọ̀ wáfẹ́ àpapọ̀gbọ́ àwọn tí wọ́n bẹ̀lẹ̀ yẹn ẹ̀sìn ní ẹ̀sọ́ fún wọn pé sọ́lú fèrè àti gbogbo ní ẹjọ́ kónlé ẹmọ̀kìrò ilé ẹjọ́ kónlé ẹmọ̀kìrò ilé bó ṣe ṣúrì ní ẹmọ̀kìrìlé áṣùrì ní ẹmọ̀kìrìlé madrid ní àmọ́ jímọ̀ kọ́ ni ẹ̀ẹ́wà tímọ̀ ẹ̀ẹ́ṣọ́ jímọ̀ yẹn di ìrun zuhur tójò náà bá pọ̀ tó wá gbàdá tẹ̀ jáde àmọ́ tó padà díjọ́ tí mọ̀ wọ́n kílẹ̀ rí rẹ̀ wọ́n ní lọ́dún kan òjò rọ̀ nígboro Madina ọ̀dálẹ̀ kó àṣẹlẹ̀. Àná ìwà jẹ́jọ jímọ̀ báyìí, in wọ́n ń ṣe kútúbà àjọ jímọ̀ mo ti ṣe kútúbà wájú wà. Lọ́kùnrin kan bá ń lọ́wọ́ pé yá Rasulullah ìrò òbíṣẹ́ ọgbọ́n. Ìwọ́ náà mẹ́ sí lọ́nùrú, òṣómi, àrójò, báwa fẹ́ náà, afẹ́jẹ́ kójú òwúrọ̀, afẹ́ Wọ́n lórí nígbà rí ìlànà ẹgbẹ̀rún àti ti ń bẹ lọ́wọ́ òjò ká tó wí ká tó pọ̀ alágbàlúgbò omi ní bọ̀ kalẹ̀ láti ṣọmọ òjò náà bẹ́ẹ̀lẹ̀ débi pé gbà tí wọ́n fi kírun tán ọ̀pọ̀lọpọ̀ ní olè koríbọ̀ mọ́ àwọn kan koríbọ̀ àwọn kan wá ń dúró pé yóò dá yóò dá yóò dá alásàrí ti bá wọn bẹ̀ yóò dá àti ní yóò ṣe dúró mọ́ kálukú padà kó ra wọn lọ lẹ́yìn òjò náà wá dá ọjọ́ kìí lọ òjò náà dá òjò kẹta

àwọn arúgbìn ti ń bú o omi ń ti wá fọ̀ o tí ó bá wá bẹ lọ́run ọdún jáwọ̀ rẹ̀ mọ́ ànábì sì bá wọn bẹ lọ́run jọ náà jíma lọ́run náà ọdún náà bá tó dá kí la bẹ́ mú bẹ̀ ní pé àwọn kan sì koríbo òjò ọ̀hún wọn koríbo wá jọ náà àmọ́ tí ó bá tún mi wá lára ká kí ìrọ̀ inú lẹ́yìn ìjẹ̀kùn ìsìláàmù rẹ̀ ẹlẹ́ẹ̀kejì tí ìsìláàmù tó fún wa ní àǹfààní mi aláwọn tí wọ́n bá ti wà nílé kan ti gbọ́ ìkéde tí lọ́bẹ̀ kan tí wọ́n mọ́ sí wọn lé ìdájọ́ ẹlẹ́kẹ̀ẹ́sì ni pé èyí tẹ́yìn náà wá wá mọ́sálásí èyí náà ti dàmúwá èyí ti kó nígbòtò èyí ti bẹ̀ṣẹ̀ wọ́ omi èyí ti wọ́ àkàrà bóòlẹ̀ yóò ti wá ṣe ráyí wọ́n ni tẹ́yìn náà wá ṣe lè àákún ẹ̀rí náà ní ìjẹ̀kùn sí lọ́pọ̀ ìyẹn ni tẹ́ ẹ̀yin láǹfààní kẹjẹ ìrún méjì papọ̀ ìrún tó bá wá kàn bá ilé bú bá mi jẹ̀pọ̀ ẹmú ṣúrì ní àti ásìrì ní ẹ̀jẹ̀pọ̀ mọ́sírì ní àti iṣẹ́ ilé ẹ̀tújàpọ̀ ìjọpọ̀ pé tó bá wù yí tásìkò ṣúrì yẹ tàbí tí ẹ bá ti ń kí ṣúrì tán ẹ̀ṣẹ̀ káàmà ẹ̀fì ásìrì lè kánikó para lọ́lé tó bá dásìkò alásà nígbà wùlẹ̀ para wa náà kárí ẹ̀rù lẹ̀ fọ́nà wá ní zúrì áṣìrìṣẹ́ tó wá mọ́sálásí ó yẹ kọ́kọ́ fún zúrì náà lẹ́yìn tẹ́ tòrò ẹ̀ṣẹ̀ káàmọ̀ ẹ̀kí zúrì tẹ́ sílẹ̀ ẹ̀túnṣẹ̀ káàmọ̀ ẹ̀kí áṣìrìṣẹ́ sílẹ̀ ẹni bá wá mọ́sálásí olóyìn àǹfààní eléyìí wọ́n ti ṣùgbẹ́ ni tó ṣe pé ìdájọ́ àkọ́kọ́ lòun mú ìjẹ̀kùn àkọ́kọ́ lòun mú ìjẹ̀kùn ẹkírun ìwọ́tọ́ ọba ti kírun nínú ilé mọ́tún tẹ̀rù pọ̀ mọ́

kò tó ń táàtò ní ẹ̀kú dájọ́ pé èèyàn lè tẹ̀ ní méjì papọ̀ àmọ́ ìtò lẹ́gbẹ̀ẹ́ ti pé ó tó bẹ́ẹ̀ tó ráárí ìtìmú nínú ọ̀rọ̀ aṣàhàbíyè tẹ̀lé Abdullahi ibn Abbas in pàwọn ọmọ tí ó ní kéwú lọ́kàn ìwà bẹ̀lẹ̀ halkọ̀ ibi a ti bá kéwú lọ a ní bí àsìkò mọ́ greek ní ìwọ̀n jọna wọ́n ni lọ́mọ kan bá nọwọ́ ló bá pàdọ́gbà sọ́lá àsọ́lá àtàà ní jímú ní ààbò nílò yìí wọ́n lọ́wọ́ ń sọ mọ́ kí ó nà pé wọ́yẹ̀ ìgbára lẹ́dà sọ́run àti ànílẹ́mù ní súnnà tẹ́ ìwọ́n lọ́ kọ́ bí ní súnnà tẹ́lì tẹ́ ń sọ tí ó yọ fọ́ àwa fi rí bí tá nẹ́bì ti jẹ̀rún mọ́ mú mi jẹ̀rún méjì pọ̀ láì ṣe pé rẹ àti nẹ́bì tó lè mú ní jẹ̀rún méjì pọ̀

yìí jẹ́ káwọn mímọ̀ ní ìmọ̀ sọ pé ìrun mọ́gírìbì ìṣá ìyá lẹ́nìkan tó lè mú nira dání ohun nìkan láti lè jẹ́ méjì pọ̀ àmọ́ ìjọ lékè ní pé àti zúrẹ̀ wọ̀n àṣì pẹ̀lú mọ́gírìbì wọ̀n ìṣá àwọn ọ̀run méjèèjì iná láti lè pọ̀ lára àwọn ìjẹ̀kù àti àwọn ìjẹ̀ra tí islam tó ṣe fún wa ní ẹ̀ láàbí ní kẹ́ẹ̀ ṣe wá ẹ̀sìn tí ó fẹ́ ìlera fún wa látàrí pé mò fẹ́ ìlera fún wa káwa náà ká mọ́ fara ní ara wa ló jẹ́ pé ẹjẹ́ ká lọ lẹ́kọ̀ọ́ pa ìsinmi ẹ̀sìn tó wá considerate bí islam kò bẹ́ẹ̀ mọ́ sí mọ́ bí mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nínú ẹ̀sìn tí ó mọ́ sọ ìnira àbí ìdẹ̀kùn ọmọnìyàn bí islam tí mọ́ ń sọ kò bẹ́ẹ̀ sí mọ́ lẹ́yìn yẹn àwọn

ìjẹ́kùtù yẹn bá wá dáná agbọ́ pípọ́ tó rọ̀ kámọ́nù dágbẹ̀ òjò ti wá rọ̀ ó gúnlẹ̀ ó palẹ̀ àgbàrá wá ń pọ́n ẹwọ́rọ̀ àwọn àdúgbò tí wá bá ń gbé tẹ́rẹ pé ọ̀gọ̀rọ̀ àwọn àdúgbò àwọn yìí ya ya ya ó tó ń ta alẹ́ torí ẹ̀ mọ́sùn mọ́sálásí pé ah, àgbàrá ìpọ̀ omi ò gbọ́dọ̀ wá gbé wa lọ ló kọpa mẹ́lọ sí náà agbàrá ẹ̀ náà ó tó ń látò yẹ̀wò pé pẹ̀lú àgbàrá ẹ̀jẹ̀ àjẹ ìrún méjì ìpọ̀ ipe ìnira táa sí ẹ̀ farada táa fi kẹ̀kẹ̀ gbàgbàrá láti wá kírun ní yúrì yìí ẹ mọ́ jẹ́ àtúrì bí

àwọn ìbẹ̀rẹ̀ òjò ní oòrùn bójú o bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tí ó ní sí ìmúni rárá ní wọ́n ní àmọ́ tó tó bá ṣe ń pọn jíńdá jíńdá jíńdá mọ́gbùn ni pé àṣẹ́kótó mọ́rùn káwọn ọmọ kéékèèké kọmọ ṣeré mọ́tò inú bí ogún ayé náà ta ṣe rí nígbà ṣeré jù báyìí àbáwọn ọlọ́pọ̀ sọmọ ṣeré ìfẹ́ ládọ́ omi òjò lókùn gbà tó máa níbi tó kọ́ bá wọn àti gbogbo ilé kò sí láì sí mẹ́ àti nínú dáadáa tí tí ń jẹrí sílẹ̀ nínú ìsìlámù ọlọ́mọ́ta àbẹ́ṣẹ̀kẹ́ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب Ìgbàlódé.